من عادى لي وليا فقد آذنته بالحرب ọlọ́run ní dájúdájú òun ọlọ́run gbogbo ẹni bá ń bá ọ̀rẹ́ mi ọlọ́run ọba ṣọ̀tá fúnra rẹ̀ mi ọlọ́run ọba ní máa bá ẹni náà jagun wa ma taqarraba ilayya abdi bi ahabba ilayya mimma aftaratuhu alayhi ọlọ́run ní kò sí tí ẹrú lè fi súnmọ́ mi ọlọ́run ọba tèmi ó sì nífẹ̀ẹ́ sí nǹkan náà jùlọ tójú ntí mo ṣe lọ́ràn yàn fún un lọ àkọ́kọ́ ntọ́lọ́wọ́n ọba àlekè ọlọ́mọ fi ń fẹ́ràn ẹrú ẹ̀ ọlọ́run dàpọ̀ mọ́sà fẹ́ràn ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run mọ́sà fi wá sínú àwọn tó fẹ́ràn òun náà ni pé àwọn ọ̀ràn yàn ọlọ́run àwọn ọ̀ràn yẹn ọlọ́wọ́n báyìí ọwọ́ pọ̀ èyí tó jọ̀gà abẹ lẹ́yìn tá a bá ti nígbàgbọ́ pẹ̀lú ọlọ́wọ́n ọba tá a sì jẹ́rìí pé anabi sọ́sọ́lẹ̀m òun náà ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba àlekè ọlọ́wọ́n sí gbogbo àgbáńlá ayé lápapọ̀ gbogbo tíra tó ti sọ̀kalẹ̀ kánẹ́bí ò tó dé ńgbà nẹ́bí dé nì àwọn tíra yẹn ọlọ́run ti gbégi lé wọn pẹ̀lú alukur'an ẹni bá ti nírú gbàgbọ́ bẹ́ẹ̀ èyí tó kàn lọ́rọ̀ rẹ̀ òun náà nìrún kíkí lẹ́yìn náà àwọn nǹkan tó so rọ̀ mọ́ àtàwọn nǹkan míì tọ́lọ́wọ́n bá àlekẹ́ ọlá ṣe lọ́rọ̀ yàn fún wa bí yàrá ti mójútó ọ̀rọ̀ yàn ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ní òun làkọ́kọ́ tí òun máa fi fẹ́ràn ẹrú a lè fọ̀rọ̀ yàn ẹlẹ́ka máa mójútó náfìlà ẹlòmíín sì kò ní kásùbà yóò àbẹ́lòmíì àsìkò ohun ètí ìtò ó wá wọ pé kóhun kúkú fi àsùbà pẹ̀lú ẹ̀ kóhun lọ rèé sùn rárá à lè ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀ràn yàn ló ṣe kan náfìlà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó tún sọ fún wa nínú hadithu náà wa ma yazalu abdi yatakarrabu ilayya bin nawafil hatta uhibba ọlọ́run ní ẹrú mi ò ní yẹ kò níbò lẹ́ni tí ń wá mi lálásùmọ́ pẹ̀lú oníranran iṣẹ́ àṣegbọ́ rẹ nawafil hatta uhibba ọlọ́run ní àfikémi ọlọ́run kí n fẹ́ràn rú ẹrú bẹ́ẹ̀ ọlọ́run dákun mọ́sá àfiwá sínú àwọn tó fẹ́ràn fa idha ahbabtuhu ọlọ́run ní bí n bá ti wá fẹ́ràn ẹ̀ tán kuntu sam'ahu. alladhi yasma'u obihi ọlọ́run ni òun wà wàá jẹ́ etí ẹ̀ tí fi ń gbọ́rọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ọlọ́run máa bá a darí etí náà kò ní fi kú ní wa àtọ́jú rẹ̀ tí fi ń rìn náà òun fún kìí ṣe pọ́ ọlọ́run fúnra rẹ̀ yóò pọ̀ sínú ojú náà ọlọ́run táyé ọgbà Allahu Akbar ọlọ́run lòun máa bá darí ojú yẹn tí kò fi ní máa wòwò kú ọlọ́run dákun mọ́sá sínú àwọn tó fẹ́ràn bákan náà lẹ́tì ọlọ́run ní òun ò wá jẹ́ ọwọ́ fún ọwọ́ rẹ̀ ń gbá nǹkan bìmáàna ọlọ́run máa darí ọwọ́ yẹn kò ní fi jẹ́ kó di ntí ọ̀dà mú. wàríjìláhù lẹ́tì yẹ́mṣì bí hà bákan náà yín wá di ẹsẹ̀ fún ẹsẹ̀ tí fi ń rìn kákàkiri fúnra rẹ̀ mi ọlọ́run yín máa wá darí ẹsẹ̀ náà kò ní fi rìnrìn kùnrin ọlọ́run dákun má ṣàfiwá sínú àwọn tó fẹ́ràn. wà ìsà làwọn tó yẹn nà bọ́bá bí mílíọ̀nù nǹkan kan lẹ́yìn tó ti mójú táwọn nǹkan yìí ọlọ́run ní fúnra rẹ̀ mi ọlọ́run mo ṣe ní dandan fúnra mi kí n fún ní nǹkan náà wọlé ìnistàádánì bọ́bá sì wá sọ pẹ̀lú èmi ọlọ́run ọba àbó béèrè ìṣọ́ lọ́dọ̀ èmi ọlọ́run làwọn òdì yẹn nà fúnra rẹ̀ èmi ọlọ́run mo ṣe lọ́rọ̀ yẹn fúnra mi kí n sọ irú ẹrú bẹ́ẹ̀ yẹn máa ọdọwọ ẹnìkọ̀ọ̀kan wa ká mójútó ọ̀ranyàn ọlọ́run ọba ẹlòmíà ló ń wọ kálúwà nínú ilé ọ̀sẹ̀ kan àbí jù bẹ́ẹ̀ lọ yóò lòun ṣàdúrà ni kò ní kírun jàmá kò ní lọ jímọ̀ a lè ṣe bẹ́ẹ̀ ọ̀ranyàn lákọ̀ mójútó kó tó wá kan náfìlà gbogbo àwọn táwa kàkàlẹ̀ bí yóò bá wá ṣe àfi kó fi tẹ̀lé ìlànà ti anabi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ìrun àṣùbà àlàkè raka méjì aké súra sókè àbí suratul fatiha a sì fi àyà míì náà lé bánàbí ṣe kì í náà nù rákà méjì àwọn táwọn wọlé táwọn báraka alákọ̀ọ́kọ́ kí ni wọ́n ṣe jàmá wọ́n sọ yẹn kan padà ìtí islam fi da lẹ́sìn náà nù èyí ó mójútó àwọn ọ̀ranyàn ọlọ́wọ́n ọba bákan náà lè yóò ṣẹ̀ṣẹ̀ wá mójútó àwọn náfìlà àwọn náfìlà ìkílà àǹfààní táwọn àjẹ lérí ẹ̀ tó bá ti tẹ̀lé ọ̀ranyàn ọlọ́wọ́n ọba fúnra ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ó sọ ọ́ di wàlíyù rẹ̀ yóò máa wá dáàbò bò gbogbo àwọn tábà lọ́wọ́n gbógun tì fúnra rẹ̀ ọlọ́run ọba ni ó sì máa gbèjà irú ẹni bẹ́ẹ̀ gbogbo àná la kà nínú tàn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gbogbo àwọn ànẹ́gbẹ̀ ọlọ́run ọba wọ́n dúró pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run sì ṣe kí ni ó gbé wọn lékè àwọn ọ̀tá wọn kò sẹ́ni tí ò lẹ́ta nínú wa tábà ti dúró tọ́ ọlọ́run ọba àní problem mùsùlùmí ò ní bùkátà sí kó máa lọ rèé máa sí gbẹ́rẹ́ kan máa lọ rèé wẹsẹ̀ kan máa lọ rèé fi òkà kan sọ́wọ́ àbí kó máa lá ẹbu àbóǹdè kan àbí pàró ìfúnpá gbogbo orú àwọn nǹkan yìí à ní bùkátà sí bákan náà a sì ní bùkátà sí kálọ̀rì ewu ẹgbẹ́ awo àbẹ́gbẹ́ òkùnkùn kan gbogbo olóòsì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti sọra wọn di ẹlẹ́bọ àbáláwo pé báwọn ọ̀bá yìí ti wà nínú ẹgbẹ́ kan àwọn ò lè jẹ́ èèyàn láyé èyí tó fi jẹ́ èèyàn láyé òun náà ní kó mójútó ọ̀ranyàn ọlọ́run lẹ́yìn náà náfìlà. Na bí wọn bá wá kú lérí ẹ fúnra rọ ọlọ́wọ́n ọba olóhùn ojú sí alìjẹ́nà abẹ́ ọlọ́wọ́n ọba ọlọ́run dákun má sà sí alìjẹ́nà nírọ̀rùn fún ní kọ̀ọ̀kan wa má sì alìjẹ́nà fún wa léèwọ̀ ọlọ́run abẹ́ ọlọ́run fún wa kọ́lọ́ má sà fi wá sí alìjẹ́nà níbẹ̀rẹ̀ má jà wà lọ́ka wà alìjẹ́nà subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh